إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم اللهم امين ادا كفوا الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أترى وكاتي جفا النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أترى ìkíyàtí ìgẹ̀ fún àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà lápapọ̀ àti fún gbogbo àwọn tó bá tẹ̀lé pẹ̀lú dáadáa kọlọ̀nkà náà máa inú ẹjọ́ tẹ̀lé ànábì. amina tó adágbẹ́ fọ́lọ́wọ́ alhamdulillah bílẹ̀ bá sú lẹ́nu àwẹ́ ò di márùn abẹ́kọ̀ akódá kan nù dà mẹ́fà ìdá mẹ́fà akramakumullah ìdá ìdá ni Ramadan ìdá àkọ́kọ́ rẹ̀ náà ni pé kádà sí mẹ́fà tílẹ̀ bá sú lónìí yóò pé márùn ah, ọlọ́njẹ́ agúnlẹ̀ ayọ̀ àmín bóyá lójú tèmi ní bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ lálẹ́ àná tá à ń sọ pé ní sáàrì jàre ní sáàrì pé wọ́n ní sáàrì di márùn ni àá ẹnu ma kàkà kúka n wòle abẹrẹ náà lójú ah. tèmi ó yá ó yá nítorí pé bí ikọ́ má tàn má ni ah, kwaligola kò já sọ́kọ̀ ìláyé àmín kọlá àná ọlọ́run láti súbí ẹ̀ ọlọ́run àmín káwọn ọ̀rọ̀ dáadáa sínú ẹ̀ náà àmín kọ́mọ́ kàjá sí lásán àmín ọ̀làjúrí ọlọ́run bákan náà tọrọ ìkẹ́ ọlọ́run àforíjì ọlọ́run àánú ọlọ́run fún bàbá wa àgbà ní ìdí kan sheikh abdulrahman sọ ìbàyàn alájáde ọlọ́mọ ní kẹwàá o ọlọ́mọ ní kẹwàá o gbọ́dọ̀ sọ pé ọmọ ìlú bàjẹ́ ọlọ́mbá ní kẹ́ bàbá tó rẹ̀lẹ́ bàbá tó rẹ̀lẹ́ ọlọ́mbá ní kẹ́ bàbá tán rẹ̀ gbogbo tí wọ́n fi sílẹ̀ má bàjẹ́ àwa èyí tí wọ́n fi sílẹ̀ náà rẹ̀ tí a má bà lè bàbá sáà tí a má bà lè àwọn bàbá ọlọ́run bá ní kẹ́ bàbá sórí rẹ̀ gbogbo tààrà bí sílẹ̀ má bàjẹ́ àwa ẹ̀yìn tàbí sílẹ̀ láàrin sátí àmàbà ní àwọn àbàbà sàtí àmọ́ bá lè àwọn bàbá jẹ́ sàtí àmọ́ bá lè àwọn bàbá jẹ́ ọlọ́bàájí kẹwàá o àmín àkúlé wáyé awa awájẹ́ náà ni hmm? kọlọ́nkàjá fi ìtàbá wa ń bẹ̀ sí dáadáa náà ni Allahumma àmín so bàbá ti wàhálà lórí ẹ̀sìn wọ́n sì wàhálà lórí mímọ̀ ara wàhálà tí wọ́n ṣe là wá hmm. eh, nígbà tí wọ́n bẹ láyé tí wọ́n sì bẹ ní kí wọ́n máa lọ òde tí wọ́n bá sóde ti wà ìṣesí sọ́tò mọ́mìn tí àfà bá wálé ọmọ kí ó wọ́n máa náwó ní ọ̀nà méjì wọ́n náà ìkan ó pè ní ìkònà ìyún àwọn àfá òní tí ìjókòó tí ọmọ kíwà ti gbogbo èèyàn rẹ̀ fi kò wọn lọ́nà ńgbẹ́ pé kò náà lápé ńgbẹ́ pé kò náà lápé tẹ́básì yẹ tán wọ́n sì abẹ́rẹ̀ ìjókòó ǹdọ́ ní ó tún ṣe fún wọn àmọ́ èmi kà ṣe ọkà ṣe ìròrí nígbà tó kan kama wájòkó tiwa tẹ́bùtù wá dé àwọn àsọ pé o méjèèjì náà lánàá àmọ́ ẹ jókòó ká tó náà Ah, ah. torí ìdí gbogbo àwọn àfáà yòókù tí wọ́n ń kò lọ́nà tí wọ́n ń dúró gbowó ìjókòó níyàn ti kọ́mọ wọn wọ́n ti jókòó kọ́ máa ń kí oúnjẹ òní. wọ́n jókòó kọ́ máa ń kí oúnjẹ òní. bí wàá náwó pàdé wọn ní dòónà. ó dira wọn náà wọn bàtẹ́ yìí fẹ́ ká wa ń kí ìjó ìdúró lẹ̀ kọ́ wa. níwájú bọ́ọ̀dù wọn náà rúkọ lórí ìjókòó ni ó jẹ bàbá ṣe wàhálà púpọ̀ lórí mímọ̀ àtúrí ẹ̀sìn máa sọ máa tún máa tún sọ lógo ọlọ́run àwọn nǹkan wọn ni tó tọwọ́ bàbá jẹ́ pé bàbá ọlọ́run lò tí ilẹ̀ Yorùbá fi mọ̀ pé nǹkan yẹn ń bẹ nú ẹ̀sìn rẹ́gẹ́dẹ́ ni àwọn nǹkan yẹn àyìnbá máa sọ lọ́kọ̀ọ̀kan jama akíjí máa tẹ̀lé ni ẹnìkọ̀ọ̀kan wa mùsùlùmí a ráfílà rákà mẹ́rin lẹ́yìn jímọ̀ àbẹ́ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá yìí gbogbo ẹnu mi mo fi sọ wọn ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o wọn à mọ rí rárá béèyàn bá dìde lẹ́yìn jímọ̀ àwọn tí ó fà á lẹ̀ ó tó márùn. kí ló tún ṣẹlẹ̀ tó. jímọ̀ jímọ̀ mọ́ni jímọ̀ mọ́ni jímọ̀ mọ́ni. kò sí náà kò sí náà bí wọ́n ṣe máa ń fààyàn lẹ̀ lẹ́yìn àṣírí wọn kẹ́yìn kẹ́kẹ́ sísẹ́ ní ìsìn kó tó dìgbò tó wẹ́ tó sísẹ́ sí alágbà rẹ̀ kó mọ̀ fàyè gbà asiri asiri asiri tẹ̀yìn jí máa lè jù yẹn lọ ńgbàtà wa gbọ́njú ta kíw bàbá ní ìkan ni wọ́n fọ́ rere rẹ̀ lọ́dà bí bàtí ẹ̀ bá ń sọ pé kí wọ́n máa ṣe nǹkan kan tí ò sínú ẹ̀sìn mm. bàbá ní à kí òyìn ni òye yín ẹ lọ wà bàbá máa ń èdè kan nígbà náà fún wa wọ́n ní jama wa ika díìsì jama wa ika díìsì jama wa ika díìsì àwọn tí àkàkà tí àwọn tí àkà tí òsìkú yẹ ni wọ́n máa ké bí ọlọ́pù ológun ọlọ́kùnrin méjìlá ọmọ aláró kàkàrí gbogbo tí àtẹ́ pé ẹ́ẹ̀kì sọnù láyé ni ẹ́ẹ̀kì kéèké bẹ́yàn lógójì ọdún lè kéèkò lè kéta ẹ̀ẹ̀dẹ̀ ní rí mọ̀lẹ́sì kankan bẹ̀ mọ̀yáláró kàkàrí gbogbo nǹkankan kí nǹkan bí wọ́n ti ẹ̀kọ́ ọlọ́kùnrin mẹ́fà tó bá bà níyàn lúgàké ebó ti ẹ̀tún dáa díẹ̀ àti ẹgbò sáfà ní lúgà ń bẹ̀ gbogbo òtàkan tí ò lórí ta lẹ́ájìlì náà ni nígbà ẹ̀yìn ẹyẹ kan tó wá bà lórí okùn kan tó wá kéré ẹyin kan ọwọ́ ayé ọgbà wá fi pẹ́ yẹn ọ̀nà ń bẹ̀ gbogbo náà dára dá kan tí ò ó dẹ̀ jọ lójú lẹ́yìn ọba pé ah ó ti ó ké o hmm? bàbá níwọ̀n yìí kà dí bàbá bẹ́ẹ̀ bá gbàgbé pé a máa kọ́ àdísì ń di kan àdísì kan la kọ́kọ́ máa ké àdísì kankan báyìí la kọ́ máa ké àdísì kan tá a wí kò sí wọ́bi kankan tiẹ̀. wọlé. tẹ̀síù hmm. kọ́lá àzízì náà ń pè. kíhù kọ́lé àzíz. gbogbo àdísì ń bẹ́nu rẹ̀ tó bá jẹ́ ọgọ́rùn-ún ẹyọ kan bẹ̀ bẹ́yà lọ́dá bẹ́yà lọ́dá ìsọ̀ ṣùgbọ́n gbàtẹ́ pé bàbá sáà rọ́lù ni wọ́n rọ́lù ni àdísì sá ni wọ́n pè é eh, àdísì mú ẹgbẹ́ lọ́nà sì máa bẹ̀rù mọ́nà ń bọ̀ ya ní ẹbá dáná ní ẹbá ní ẹmọ ka burúkú mọ̀ra mi Allahu Akbar abá ń ka burúkú mọ̀ra mi tàbá ju tí ń lẹ̀ ah, àdísì inú ẹ̀ màbá ti rí wọ́n wá ṣe ìwé lórí ẹ̀ bàbá kọ̀wé lórí ẹ̀ bàbá lọ lè sí iye náfìlà tí mùsùlùmí ń lù sí lọ́dún náfìlà ẹ̀yìn jímọ̀ mẹ́rin inú oṣù kan lọ́nà mẹ́rin bàbá sí wọ́n wá sí oṣù méjìlá wọ́n á ní ká lọ gbogbo ayé pé ẹ̀yin mùsùlùmí ń tẹ́ ń lù wọn o náàfílà lẹ́yìn ìjímá náàfílà lẹ́yìn ìjímá irú àfáwọlé léyìí àfáwọlé léyìí ah, ah. torímọ́tí àmàlì kìtà ń lò ń bí owó tí a fi kí wọn pátá wọn àtẹ̀sì kọ́ síbẹ̀ ọ̀nà tí wò fi kọ́ síbẹ̀ à ń bọ̀ lórí ẹ̀ torí Imam Málìkì rahimahullah rahimahullah àfáàgbà ni bàbá àwọn lásì ń lo mọ́díàbù wọn ní gbogbo áfíríkà ń bí lábàdà tí wọ́n ń bí so bàbá ló wú náà fílà mẹ́rin ẹ̀yìn jímọ̀ àní àkùsítà kò dẹni hmm. kálìdé kagbọ́wọ́ tó lórí ọwọ́ òsì lórí irun ọwọ́n bí kanakana funfun kakọwọ́ maya bí tànàbí eh, bàbá nìkan ló hùta Allahu Akbar àdísì náà wọ́n ewu jáde bàbá ń sọ lọ́dún yẹn wípé ọdún mẹ́ta láfisí báàsì lórí ẹ̀ tí wọ́n lámà pé náà fẹ́ gbé ta yìí yóò láriwo lọ ó sì láriwo lọ hmm. ah. gbogbo ogun tí ń bẹ ńlẹ̀ ìlò igun tí ń bẹ ńlẹ̀ àwọn bàbá wa ń lù wọn kì í kọ́ mọ́yà lórí irun sàdálá ni o sàdálá ni a bàbá wa ilé ọlánàṣẹ́ tí wọ́n bẹ̀ náà lò wọn kì í lò sàdálá ni ṣùgbọ́n moment wọ́n bẹ̀ náà lò wọn kì í lò sàdálá ni Hmm? àwọn kan náà ti ń lò nígbà yẹn àwọn lẹ́rọ̀ lára wọ́n ní ẹ̀rọ wọn ò tó pọ̀ wọn ò tó jọ mùsùlùmí lójú tí wọ́n tún kó bá kọ́ mọ́ yà tó gbà ní àkọ́kọ́ ń lò ó wá kó bá pé à ń táwọn arábí yìí ṣe àwọn olá ń sọ yìí àwọn ọmọdíà tí wọ́n sára wá àwọn ọlọ́mọdíẹ̀ ọlọ́mọdíà láyà wọ́n wá ká bàbá amúnigun mọ́ lérí lórí kíkà ọmọyà pé bàbá nínú àdísì ṣọ́gbọ́n mẹ́nu ká ní kíníkan ìtí wọn ọba gbà ìtí wọn ọba gbà kò sí ń tẹ́lẹ̀ wí tọ́pù lè gbà torí wọ́n ní títẹ̀lé tán títẹ̀lé aṣáájú wọ́n ní tán wọ́n ní ká tẹ̀lé aṣáájú ẹni ká ní wọ́n ní tán ìyẹn kankan náà tíra gbangbangba báyìí ọlọ́run sọ ànábì sọ táwọn àfọ́ ọ̀bá tí ìlú ló lù ṣùgbọ́n mi nà nílò àmọ́ nǹkan kan kò ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ nú ẹ̀sìn kò ní baka lọ títí láàfà bá fọwọ́ sí àà lọ́dọ̀ súnmọ́ra ó dòfin ọlọ́run bí láwà ní lápò ìjúwe láwà ní ibi òsì máa bí láwà ní wà nọ́ẹ̀sì níbo láwà ń bẹ̀ bá a ṣe wé sórí yìí jẹ́ oyè ẹ̀sìn àti oyè ipò àti pé a máa tọ̀rọ̀ lọ́hùn tó ti wá di àláàdà nílẹ̀ yóò bá pé ẹ máa fẹ́ já àfà kọ́ máa wé nísìnyí dírẹ́sì máa ran ọ̀rọ̀ lọ́wọ́ sì máa kó bá ọ̀rọ̀ bá a ṣe jòkó yìí nísìnyí ọ̀rọ̀ ọlọ́run là ń sọ kọjá pé kéwàá lọ́dí wọ sáàtì ní ìsìn àgbàgbé táìsì kóòtù náà ni kóòtù black ọ̀rọ̀ náà yẹ ẹ ti ẹ̀kọ́ fẹ́ ní lísìn rárá irú ta lójókòó yìí ẹ̀kọ́ ti kó bàbá òun <laughs> láìsí pásítọ̀ olèwò láwà ní òjúbà ń lọ pé ládàkà wá mẹ́mẹ́ rárá ah. kò ládà yóò kàfi kójú sí mm, so níbàmú bí àdúgbò ta bára wa amẹ́kẹ́mọ́ sọ kílásọ níbẹ̀ ni pé tí sùnmọ́ bá ti pé kí níyẹn lọ́nà ọdọ́ nàná nìyẹn sùmọ̀rá ní ẹni bá rùn ní kọ́ mọ́yà lórí ọ̀run la ilaha ẹni tó gbádùn ẹbá tí lẹ́nìí tó di ọ́ ah, kó tó kírun tán ẹbá wógo nínú lẹ̀ inú rún gbó lórí ọ̀run yẹn. àdìsí ànábì. bàbá ní ìkan ni wọ́n jagun ẹ̀ wọ́n jagun kọ́wọ́ mọ́yà kọlọmbà ní kẹ bàbá amina ó di méjì a tó máa tẹ̀síwájú lórí ọ̀run ọlọ́run bá ní ìkẹ́ bàbá ọlọ́run kó fò ríjì wọn ríjì wọn sààyè ẹni rẹ ọlọ́run bá ní ìkẹ́ bàbá ọlọ́run kó fò ríjì wọn ọlọ́run kẹ́ bàbá yìí dé sáàyè àwọn ẹni bí àrán tí sàdúà fún ọ̀dọ́dẹ̀ yẹrí iṣẹ́ tí wọ́n sí sàdúà gbogbo orí wa ìpátá ni bàbá òtù balada àti àìmọye ẹ̀dá lọ báhùn tọ́ adébì kan lánàá iná suratul an'am suratu al-an'am Akaaya ọgọ́rùn kan àádọ́ta ó lé kan àwọ̀ akáyà ọgọ́rùn kan àádọ́ta ó lé méjì léni kọlọ̀ okun àlórí ẹ̀ أعوذ ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربا وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف النفس إلا وسعها وإذا قلتم فعدلوا وإذا قلتم فعدلوا ولو كان ذا قربا وبأهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشد وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربا وبأعد الله أوفوا ذلكم وصاكم به لعلهم تذكرون tọ̀ abẹ́lẹ̀ balẹ̀ ọlá kọ́mọ́sà kún wa o ọwá tí a máa wí àtẹ̀yìn tẹ́ máa gbọ́ ọlọ́mọsà kún wa ọlọ́run járí wí járí gbọ́yé wá járí lò mọ́jẹ̀mú mẹ́wàá tá a gbọ́dọ̀ tálù òun la ka márùn-ún bẹ̀ lánàá ká ka márùn-ún yòókù lẹ́nìí alákọ̀ọ́kọ́ tàná ó ní pé a ò gbọ́dọ̀ ṣẹbọ. Allah tushiriku bihi shay'a. a gbọ́dọ̀ ṣẹbọ kankan a gbọ́dọ̀ ṣẹbọ kankan ọba tó sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ a sọ pé ní ọdá ọ̀rọ̀ ọmọọ̀rọ̀ sọ kò sí ní màá sọ lọ́dọ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀ ntí ọ sọ òun gangan wá ń sọ ọ̀rọ̀ ká lè mọ̀rọ̀ sọ bí ọlọ́run tó dá ọ̀rọ̀ ọmọ tó dá kó tó máa bá gbogbo ọ̀nà kan téèyàn lè gbà kóun lè mórí bọ́ ní òtí fa ayé rẹ̀ lẹ̀ ọlọ́run kó jẹ́ agbọ́ràn létí lé ni. sẹ́yìn hàn ló pè wàlá yìí sẹ́yìn hàn ní kankan lọ́hùn kódà ní tí fakọt asọmọkan ládàbí hmm. a ní ẹ fílẹ̀ kó wà bẹ́ẹ̀ fakọt I love that ló bá tán òfin àkọ́kọ́ tá àgbọ̀dọ̀ rọ́lù òun náà ni pé àgbọ̀dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run òfin kejì. wabil walidaini ihsana. àwọn òbí wa dandan ni ká máa ṣe dáadáa sí wọn dáadáa sóǹbí wa máa máa kánú bó tí wọ́n rí mùsùlùmí ni wọn alihamdulilayi wọn sọkè wọn dárí sunna alihamdulilayi wọn wá jẹ yẹ afa ẹlẹbọn bàbá ẹlẹbọn ya kí tẹni ni wọn bàbá rẹ ni ìyá rẹ ni gbẹgbẹ ní kò sí dada sí wọn. kádàrá tí yẹn nù. mọ̀ pé ọlọ́run fi wọ́n dán wò nìyẹn wọn náà ni wọ́n ń dán wò wọ́n ni wọ́n ń yẹ̀ ẹ́ wò ọlọ́run fẹ́ fọ́ tọ́sánù tiẹ̀ tí wọ́n fi mọ̀ náà ibi ní ẹ̀fọn náà máa wọ́n ìbọn náà bí ẹ ẹbọ wọn ló ní bá wọn ṣe ṣe dáadáa tiẹ̀ sí wọn kó lọ́nà lọ ìwọ la fẹ́ dánwò tí wọ́n ti pè nǹkan nídánwò ẹ má rò pé báyà nǹkan tí wà á fojú hàn ni gbogbo ohun tí èèyàn ẹ mójútu rẹ̀ náà ni a fi dáyàn wò abakọ máa ń sùkúù tán ní ìsìn abakọ máa ń lè kí wọn fẹ́ dánwò ṣèbí tá lóòrò àmúhun tá a fi kọ lábìsì náà fún ṣèbí tá a sọ fún pé bí báyìí la fi mú. wọ́n ni. wọn ní Na lè rí ìdánwò ọwọ́ kí bàbá rẹ̀ jẹ́ ní tó jẹ́ náà ìdánwò tí ẹ nìyẹn bí bàbá yẹn jẹ́ mùsùlùmí tí yẹn jẹ́ mùsùlùmí ọlọ́run ọba bẹ̀ nìyẹn máa retí bò mí náà bò mí tiẹ̀ náà hmm. ni ni àmá ń tọ́lọ̀ ń fi sàánú wa ni pé olóṣè dánwò fún wa ó tún wá tó kọ ánsà sẹ́gbẹ̀ẹ́ n tẹ́ fi dáhùn rẹ̀ rí lè yàtọ̀ fún ìnáwó ti ọmọ anábì adama sanabi adama tọ́lọ́wọ́ bá àlékiọlá yóò gbégbàwó wa alẹ́kọ́ sẹ́gbẹ̀rẹ̀ pé ìdáhùn náà tó ní abẹ́ntẹ́ bá yà sí lókù ìdáhùn náà ní fún wa yìí mẹ́wàá ìwá yìí ìwọ lọ́ọ́ sí báyìí rí ọ̀dà ní òní dáa jájọ wá wò àmọ́ bọ́lọ̀ bá kọ àánú ẹ̀ máa yàn bí yóò ṣe gbogbo ọgbọ̀n náà ní àti tí ó di wàhálà bí ìbá gbọ́n bí ẹgbẹ́ ń sọ tó ń tẹ́bí ẹgbẹ́ bí kò dìde ìṣọ́wà lọ́dọ̀ ya rẹ̀ ẹ̀jí ọgbọ̀n tó kò dìde èso wà bá pé à ìyá tiẹ̀ mọ̀ ní àfààyàn ọ̀dá ìyá tiẹ̀ mọ̀ ó ṣe bí ìyá tiẹ̀ ní tiẹ̀ ìyá tiẹ̀ torí báyìí torí báyìí torí báyìí báyìí lẹ́mà ẹmọ dàárò pé ẹ wọ́n lọ ṣùgbọ́n wọn kọ́ sàdúrà rẹ̀ kó tó lọ. sísè ara. ó bá sàmù. ẹ máa gbọ́ nǹkan yóò sàdúrà kó tó lọ bí tí ó gbèsè oríire. ìjọ sàdúrà ti pọ̀ báwọn. sórí àmàlà tí ìyàwó rẹ̀ rò fọ kó tó jẹ́ sàdúrà sí o. Hmm. kọ̀rọ̀ béèrè òkú tí kò jẹ́. yóò ṣe é sì rárá. Hmm. yóò ṣe máa ṣe o. mọ́làmá ti ló sì ń tiẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ kọjá kùn sí dánidànù ìkejì nìyẹn ẹlẹ́kẹta ẹmọ́kọ̀ọ́mọ yín tùlú awladakum min imlaq ẹmọ́ bíbẹ̀rù òsì fọmọ yín ẹ̀fọ̀mọ́ alẹ̀ ọlọ́run tó dá yín tó dá òun náà ni ó bọ̀ yín ìsìnsì bẹ́ẹ̀ ẹni ó mẹ́ta tó pàdímọ́ kólébà àròjú kólébà àròdùnà tọ́ ẹnìkan lẹ́fì yíṣẹ́ ń gbòdì mẹ́wàá ló ṣe lé ní ìgbèdì mẹ́wàá ọlọ́run ṣẹ̀fẹ̀ a máa bímọ báyìí ọlọ́run fún ní okun àtagbára ọwá bídé tó fẹ́ bídé ìsì ń bẹ lákọọ́lẹ̀ pé gbogbo wọn ní ọ̀yànjú jama wà láì yóò rò tọ́ wọn wọ́n dẹ̀ yanjú yes we are just start ẹmọ́ tó yóò sì fọ́ mọ́ èèyàn báwọn ẹlẹ́kẹta wọ́lẹ́ fàlá tẹ́kìrì àbúlífà wa ìsà ẹ má súnmọ́ lọ́lọ́run wí ẹ má súnmẹ́sẹ̀ lálá ẹ má súnmọ́ kò sí pé ẹ má dẹ́sẹ̀ ní ń sọ ẹ má súnmẹ́sẹ̀ ni àti súnmọ́ láti rọ́ọ̀lù ẹlẹ́ẹ̀karùn-ún ó ní pé ẹ má pa ẹ̀mí tọ́lọ́run ní ẹpa ẹ̀mí tí ọ̀daràn pípa ẹ pa márùn tàní ta kà nìyẹn ó wá kú márùn tòní alákọ̀ọ́kọ́ ní márùn tòní ní pé wala taqrabu malal yatimi illa billati hiya ahsan hatta yablugha ashuddah ọlọ́run ní ẹ tó súnmọ́ owó ọmọ òrukàn ẹ ní ààrẹ níbi ẹ̀ ẹwú bọ́lọ̀ sí bá wa sọ̀rọ̀ àṣẹ́yìntì ọba yẹ ká sí a kìí fẹ́ kan súnmọ́ rárá àṣìṣọ́ọ̀rọ̀ hmm. àṣìwí ọ̀rọ̀ ní kẹ́kẹ́ lọ pé òun à òun bó ṣe ń sayé ara òun kò sẹ́ńtò òun lè bá rìn hmm. òun lè bá wéré rìn òun lè bá gbélé irọ́ ni òun pa ọlọ́run tó dáwọ́ sọ báwọn àsàkásà nìkan máa sọ pé bí wo obìnrin tilẹ̀kùn máa rí látàárọ̀ dalẹ́ pẹ̀kẹ́ òní mì ọ̀pùrọ̀ anábì lóṣòdodo ọlọ́run àtòjíṣẹ́ lóṣòdodo ọlọ́run tó dá ọ ní ọmọ súnmọ́ má súnmọ́ láìsí làwù ah. láìsí làwù ọmọ ọmọ ọmọ magnẹ́tì magnẹ́tì magnetis láìsí pọ̀ function ọmọ tẹ́ ń pè bẹ́ẹ̀ wà ní tútù lọ tí máa gbérin wà ní tútù lọ tí máa gbérin kọmọ tí jẹ́ kọ́lé mọ̀túnmọ̀ magnet gbéringbérin kàṣà hmm. tí ẹ̀rọ yìí gbéringbérin sílẹ̀ kò ní di kírin tí ó gbé kọwá fi kàn lára súnmọ́ ni fún ẹ̀dẹ́ ọ̀pàmọ́dọ̀ pàkà àpàmọ́dọ̀ pàkà èmi ọlọ́run kì í fún wa òun súnmọ́ yọ wọ̀ mọ́ra ni ẹlòmí a máa ṣe aláàkparú aláàkparú aláàkparú ìgbà tọwọ́ ìṣùgbà tẹ̀tán yá sọ́nù láì sọ́nù láì ah aláàkparú aláàkparú ṣe aláàkparú gbogbo ṣẹ́ńtà ṣẹ́kọ̀ mọ̀tá ara ara wa yìí ó níbi tí a lè kọ̀ntú ẹ̀ mọ̀ wàláhì tí èyà ní máa lọ nígbọ́ ah. èyàn ó ṣe tán tójú ẹ̀ tó wálẹ̀ mo rí rí ọ̀nsọ́ta fún mi ẹni ó ṣe sì náà tí wọ́n ń súnmọ́ bá lẹ́ẹ̀kọ́ inú yàrá ìní lọ́dún náà tí ń sọkún burúkú pé áà ah, balagbé ní nǹkan sèw wàhálà ló wà ó wàhálà sẹ́ńtì sunkún yẹn sí ọmọ bí ọ̀dà ọ̀sẹ̀ mọ̀ bí ọ̀dà ni but ó kó títí rẹ̀ síbẹ̀ iná gbé látẹ̀kìrọ̀bù má súnmọ́ màlàlìyà tí mi ìlà bílẹ̀ tí hìyà àhásánù ẹni bá súnmọ́ tí ó yẹ kó súnmọ́ yóò rọ bá bù wáyà owó ọmọ òrukàn a kì í súnmọ́ owó ọmọ òrukàn a kì í débẹ̀ ìlà bílẹ̀ tí hìyà àhásánù ó bá sọ̀rọ̀sọ̀rọ̀ afẹ́pá nìyàn tó fẹ́ fi súnmọ́ bẹ̀ bá dáa lókùn ọ̀fẹ́ tún sí i tọ́ bá súnmọ́ bẹ̀ yóò bàjẹ́ yóò wíṣì wá súnmọ́ bẹ̀ kò tún ṣe ọlọ́run bá ń kẹ́ bàbá mi amínà àforíjì wọn amín amín wọ́n ní ẹ̀gbọ́n ọkùnrin ẹ̀gbọ́n tètè wá kú ó sì lóko ó sì bímọ ọmọ tí ẹ̀gbọ́n wọn ibi ẹyọ kan náà ni sì lókun tó ṣe díẹ̀ nígbàtà wà kékeré tí bàbá bá wá ń ṣe àwọn nǹkan lọ́tọ̀ tí máa ń ṣe lọ́tọ̀ kókó wọn á sà lọ́tọ̀ kìíní kan á ṣe lọ́tọ̀ tọ́mátọ́ agbóró rẹ̀ wọ́n á dìbì kan wọ́n á ránṣẹ́ sí ọmọ wọn ọmọ dáwí ọmọ lọ́jẹ́ sí wọn wọn pé ẹni yóò bá ní gbóko kò gbáko ẹ̀yin lè máa ṣe wàhálà ẹ máa ṣe lọ́tọ̀ owó ẹ̀ lọ́tọ̀ àṣí nǹkan ẹgbẹ́ àbúrò ṣe ní ẹ̀ ń ṣe. Allahu Akbar. nígbà tí wọ́n ń kà báyìí máa rántí mo máa rántí wọn pé á ah, olùmọ̀kẹ́ bàbá mi o. àmín. tí wọn ò fi nǹkan ṣe wá. Ah, táwọn fi nǹkan ṣe wá. ọ̀jẹ̀ lórúkọ mọ̀sán. gbogbo ọkọ náà náà ní ìsìn ní bẹ́ẹ̀lẹ̀ tí ọ̀sẹ̀ nìkan sójà máa ń lo ìrìn tẹ́yẹ̀ ó fi hàn rẹ̀ lé mọ̀ náà ní ẹnìkan sójà máa so bí ọlọ́mùbá kádàrá pé ọmọ ọba dákò ní ìsìn kọlọmọba lè tí ó ní ọrùn oko ti ọ̀làjú wọn dà o oko tí wọn fi katakata ro tí wọn bá wọn ṣe ní o tí wọn máa sin màálù ńbẹ sin ewúrẹ́ ńbẹ sin iná kí tó kọ àmọ́ kọ́ mọ́ o kí bàbá kan ọba wá ṣàánú ọmọ rẹ̀ ọmọ rẹ̀ padà mọ́ kọ́hùn sí tọ́jọ́ lójú nìyẹn tọ́jọ́ lójú tí òjò lè yẹ ọ òróòrò kú òru ẹran nìyẹn ọmọ rẹ̀ ọmọ padà dákú yẹn a kì í jẹ pọ̀ kò sí jẹ pọ̀ ìjẹkújẹ ìdẹ́ ètò nǹkan ọ̀kanjú àná ni ìjẹyẹ lè mójú kò ń bẹ̀ ètò nǹkan mélòó ya ni ṣùgbọ́n lójú lójú lójú dèdè rẹ̀ yóò ti pa òjò lójú ẹ̀ dádúró eléyìí ẹ má sùn mọ́ ìwé ọmọ òrukàn àtẹ́rẹ́ bá tún ṣe tẹ́ ẹ̀ bá ṣe yóò parẹ́ ẹ wá súnmọ́ bẹ̀. hatta yablugha ashudda. kì wá ṣe láéláé náà wá ní o tó àyè di pé ó lè ti tó máa yanjú àlámàrí ayé ara rẹ̀ ẹ fà á lè lọ́wọ́ ilé hmm. bàbá rẹ̀ rèé ilé bàbá rẹ̀ rèé ni wọ́n ṣe lè dá báyìí àkáǹtì ti rẹ̀ torí ara rẹ̀ torí àmọ́ rẹ̀ yàrá kalẹ̀ lórí kóbá rẹ̀ yàrá yáyà nílọ ọjà sí ó ní yàrá mọ̀mọ́ mọ̀mọ́ òun ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ pònù kí ẹ lọ mọ́ jà sí yàrá yàrá yáyà ilé aláma àwọn kan tí a fó kọbù lásìrí nítorí pé wọ́n ti lọ kò ní túnmọ̀ ká máa dákọ wọn mọ́ ilé ìyá ni wọ́n jà sí ní wọ́n fi ràn láyé wọ́n dẹ̀ ràn ọ̀tán ìyá wọn ni wọ́n bí mbẹ̀ ìyá wa rí pé àwọn tí wọ́n bí máa ń lè bàbá àwọn wọ́n ṣe alágbọ̀njàn wọn ń ṣe èèyàn jẹ́jẹ́ wíṣọ wọn alẹ́ èèyàn jẹ́jẹ́ ni wọ́n lárgà àwọn eléyìí ṣe èèyàn jẹ lálọ́ kàn mọ́ tiẹ̀ wá lé ọkọ ni wọ́n ń ṣe làw làw làw làw. ńgbọ́n lọ́wọ́ sì yá nígbẹ̀yìn gbẹ̀yìn làwọn kan bá tají nù wọn pé a màmá kò yẹ kó tó báyìí ibo níbi jẹ́ bá àwọn ọmọ yìí sí àti wọn lé bàbá tí wọ́n ní lọ́ba dọ̀rọ̀ ó sì mọ̀ ó síwọ́ òun lọ tán àmọ́ náà tẹ́lígba wàhálà arínú wọn tó lọ lú èyìnbó níjọ lú èyìnbó ní ìbẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ mbẹ̀ ogun ọlọ́lọ́ mbẹ̀ nígbà òde tí Ìbàdàn yìí odidi ìjọba odidi ìjọba àyè kan níjọba Nàìjíríà ìjọba Ọ̀yọ́ ṣe ti gbélé lọ́wọ́ dípò kó sì ó sì ó kọjú mọ́ ntọ́lọ̀ ń pè rárá o tó ń jà sí ilé ìyá ilé ìyá rẹ̀. àwọn àbáyé dìde ńlẹ̀ wọ́n lọ́ọ́ bá bóyá aláàjì ẹ má rù ẹran erin lérí máa fẹsẹ̀ tẹ́sà rẹ̀ ìfi ń bẹ lórí yín pọ̀ báyìí lọ ẹ bẹ̀rẹ̀ èbò ogun kò wà bá àtẹ́rà àwọn ògbó èbò ìṣe kúrútù ìṣe fúrọ́ǹsì ẹ̀dá ọ̀sìn dáa. àwọn ìbò tí lórí ìgbà náà lẹ́yìn ogún ọdún ìlú èbò àti bẹ́ẹ̀ wọ́n ń làkà ìbọ̀ ọbẹ̀ ni. síbí ìlú èbò ni wọ́n pè é. jama kò ní ọmọ àrùn láyé. ọlọ́run ìlọ́lọ́. inú ilé tí ń yà sí yẹ ilé ìjọ yẹn náà ló padà wà kú sí. lẹ́yìn ogún ọdún ìlú èbò. lẹ́yìn ogún ọdún ìlú èbò lẹ́yìn tí ìjọba nàìjíríà dá lọ́lá tí wọ́n gbóni délé sẹ́lẹ̀ lọ́wọ́. lè kú ní amúrúlọ́ ẹnu pa àkókò ọgbọ̀n láti pé wọ́n ti lọ ní o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò padà máa yọ yàrá kẹláyé inú ilé tó wá ń jà sí náà nígbà wọn tún wá tí wọ́n lè lè rẹ́ǹtì tí òru rẹ́ǹtì san ilé náà lọ́wọ́ kò sí ẹwà rárí rárí rárí ń bẹ̀ tó wá kú má jà sí má jà sí àfáà máa sá lọ tèfè tèfè pé ẹ̀ẹ̀kìní kan wá ẹ̀ẹ́dàmọ̀ yanjú ẹ̀ àgàgà tí wọ́n ṣe ẹ̀fí ṣe yí àpín ẹwò ẹ máa mú ilé gbà ń bẹ̀ ẹ̀fí ṣe yí àpín ẹ máa yanjú ẹ̀ ní oko bàbá rẹ ni oko ìyá kìíní kan ni ẹ̀yìn ìgbà tí alábẹ̀rẹ̀ ń bì ní àláwá kú síbì ńlẹ́wà ṣe síbì nàkàdẹ̀ fẹ́ gbà á kẹlí kẹsíàn lọ́wọ́ ẹgbà ẹgbà ẹgbà ayé wọn ayé wọn ni ẹ jẹun wọ́n nìkan fa wàhálà o bí bá yẹ pé kọ̀ wá sí wàhálà ń bẹ̀ má kọ̀ o. ẹ̀tọ́ rẹ ni. o tó bá ti sí wàhálà má jẹ́ rẹ ogun ìyá o tó bá jẹ́ dúkìá tí wọ́n nìyẹn tí wọ́n ṣe wàhálà fún gbàǹbẹ̀ láyé tí wọ́n náà bá sí wàhálà ẹ̀sán tá a fún ọ̀nà tẹ ní fèsì gbogbo ayé kẹ́kọ̀ọ́ tó máa dá sí olé òun ní dáwọ́ hàn fèsì kọ́ ẹran òní ọmọ họkì. ní àwọn ìgbà rárá. mọ́jọ yí èyí tí ìbá ṣe tiẹ̀ nínú mọ́ra kàkà mọ́ èyí tí ìbá ṣe tiẹ̀ mọ́ra kàkà mọ́ kódà bọ́bá nìkan tí bá ń lọ tiẹ̀ mọ́ ọ lọ jẹ́ fún jẹ́ fún ọdúnmọ̀ nǹkan rẹ̀ àfáàkẹ́ bàbá rẹ̀ wọ́n ń ṣe kéèsì ilé wọn wọ́n ti ń bá kéèsì lọ bá kéèsì lọ ní àfá ń bá lọ ẹ̀yìn ìlú ńjọ́ kan èèyàn wọn kan bá pè wọ́n sí nǹkan kan lẹ́yìn ìlú lọ́bọ̀ wá rí ilẹ̀ tí ará agboolé wọn rà àti ilé fọ́kọ́ síbẹ̀ ọwá òbíà ìfẹ́ ní kan ìfẹ́ ní fífẹ́ ẹ̀kọ́ sàgbàláì kò tó ẹjú gbogbo olùtàǹdà sí lágboolé àwọn lọ nítorí wọ́n bí kéèsì sínú pé mo ṣe kéèsì mọ́ ó bàbá bàbá ẹ̀ sọ̀rọ̀ pé ọlọ́run ni ẹjẹ́ abẹ kó sànú gbogbo àwọn àlú dáadáa tó yíwa pé bí ìlú Ìjẹ̀ṣà bí ìlú Èkìtì láwọn àlú dáadáa àlú dáadáa tó yíwa pé yẹn bí Ẹ̀gbá àgàgà Ìjẹ̀bú ìlú albarka ẹwòye ntí kọ̀ọ̀kan wọ́n ní ìlú Ìbàdàn wọ́n ní nǹkan ní ẹsẹ̀tì ẹsẹ̀tì òkè àdó ń bẹ́nu ẹlẹ́rìí òkè àdó bẹ́ẹ̀bẹ́ ayẹnukun lọ ní ẹlẹ́rìí lọ́wà síbẹ̀ nọmbà ló ti mọ ẹbẹ́sì lọ ẹlọ ìjọ àdìjọ mọ́ndé tí kọ́ọ̀tù bá wà ẹlọ sí kọ́ọ̀tù ìyágàkú ní onígbòròdù ní o ẹ̀rí èrò mẹ́rẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ lè ní ẹkú wá ọ̀rọ̀ lè ní ẹkú wá jẹba wá ẹwà dú ẹ máa béèrè pé àwọn náà ní kéèsì ẹ lè rọmọ ìyé di kankan bẹ alábàánilẹ́rìí bí kí àwọn kan kàn bẹ́ dúkìá dúkìá kan fà náà tó ni máa hmm. rẹ̀ nìtí síkí à ìyá ń jẹ yín wọ́n ní ìyá ń jẹ sí àlọ́mọ̀ ẹjọ́ ìjọ́ síṣẹ́ sí kìí síṣẹ́ rẹ̀ o ẹ̀sìn tí ṣe báyìí níbi tẹ́ gbé ìgbò tí ṣe báyìí ah, wọ́n ní ń jó wọ́n ma fẹ́ni tí ń bẹ lórí ẹ̀ tó òun jó tó òun pàjá inú mọ̀lẹ́nu tí ṣe báyìí nínú tí ń gbé ẹ̀sìn lẹ́nu ẹ̀sìn ń ságìrìgìrì fún tí ń gún lẹ́nu wọ́n alẹ́ fi ń jó ìyà ní ń jẹ́ tí ṣe ẹ̀sìn ẹ̀yìn parada. òun náà máa jẹ káàkiri ni. kí ló gbọ́ sí máa jà sílẹ̀ máa jà sígbà torílẹ̀ wọ́n máa ń wọn lépè máa ń wọn lépè àjálù ìyá mùsùlùmí wà ìpèsè ní mọ́ ìpèsè ní mọ́ mọ́ ẹ̀. yóò mú mọ́ náà. ń bá lùkọ́ lọ múná sí ìgbéga mọ́làlì yẹ̀ mà mọ́làlì yẹ̀ tí owó ọmọ òrukàn ẹ má dé bẹ́ẹ̀. illa billati iya àsánù àtàyàbólógó àṣúdà. ẹ fi dáadáa dá sí bá lè fi dàgbà ẹ fa dúkìá bàbá rẹ dúkìá ìyá ẹ ẹ fà lè lọ́wọ́ bí ọba má bẹ̀ má ẹ lọ pé wo ọbẹ̀rẹ̀ ń bí okùsì bàbá ẹ̀ lónìí kẹ́lì rọ́nà lọ láyé ń bí àtàlìkì àmà ẹlẹ́ẹ̀kejì náà tó níní o ẹlẹ́ẹ̀kẹ́ falakatán ọwọ́ akọ ẹlẹ́ẹ̀keje àti ẹlẹ́ẹ̀kẹjọ méjèèjì lọ́nà wọn á kakọ̀ tẹ́ ń bẹ́ ńlẹ̀ yìí ọ̀pọ̀ wa ló wá bá wí o káàsà ẹ̀ẹ́ torí olówó lọ́pọ̀ ńlẹ̀ àti oníṣẹ́ wíwọ̀n wíwọ̀n ọlọ́ni wàá ó fúlikẹ́ ìlà ẹlẹ́ẹ̀keje nìyẹn ẹ jẹ́ kí tẹ́ bá fi wọ́n nǹkan ẹ jẹ́ ó pé wálí ní sáánà ẹlẹ́kẹjọ nìyẹn ẹfàbọ́ wọn ni o kíkà ni o ẹ jẹ́ ó pé ẹ ó pé a ń sọ̀rọ̀ ní àjẹta àwọn ìyẹ́tẹ́lọ́ra láìsí ọdún wọ́n ní àwọn bá ráìsì ní pípé wọ́n bá ń pípé pé àwọn bá abọ́ ọgbọ̀n 30 wọ́n ní kan tó lé bí abọ́ kan ṣùgbọ́n ìtàwọn ọ̀rà ká tó wọnú àwẹ̀ ní ìjábọ̀ mẹ́ta mb 27 náà ni wọ́n ní tí àwọn bá sọ pé ráìsì pé àwọn bá 27 bẹ́ẹ̀ nìyẹn ó ti di láásìlì ti di áádì wọ́n dẹ̀ ta ọgbọ̀n fún wọn lọ́jà wọ́n sì bá 27 ń bẹ̀ wọ́n sì pẹ̀tàlẹ̀ bá ti wá dé báyìí àwọn náà máa ń wò pé à ah, kò tún yẹ káwọn tó gbérú ìjàmbá ìwọ̀nú ramadana wọ́n máa ń juwọ́ lẹ̀ tọ́ máa sọ fún ọmọ ní 727 yẹn òun náà fi pérépéré wọ́n ní àníyàn bí abọ́bọ̀ta mi àlòpé lọ́dọ̀ tí ó pé ẹni ọ̀tá ní ọ̀dọ̀ tiẹ̀ ní òpó fún gbogbo ọ̀nà gbogbo ààyè tí ó ti pé fẹ́yìn ọlọ́run ó dì wá ṣe gbogbo mẹ́ owó ọgbọ̀n abọ́lẹ̀sán fún wọn ẹ̀ẹ́gbà ń bò mí ẹ̀kà lè mọ́mọ́ ṣe rí ara tí wọn náà sàátì ọyọ kàá ní kéé wá dá yọ yọyọ nǹkan míì mọ ìbá òun gba ìbọn ọta àbá kì í gbára kan wọlé pàdépé ìwò tó bá wọlé ní àbájáde ara o yóò bu ẹran jáde yìí lójú lójú yìí ni tí ìbàdàn ló síbẹ̀ ọmọ ilé jáde síta yóò fà já dànù ni. ọ̀ìlò lèlú tó fi fi. الذين إذا اكتالوا على الناس يستوفون إذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ọ̀rọ̀ ní o nínú Quran ẹgbọ́ bọ́lọ̀ ń fi sọ ọlọ́rọ̀ ní wáìlú wáìlú lílímútọ́ fífìnà gbogbo ẹni tí bá máa dọ́gba sí tí a fi wọn nǹkan ọlọ́rọ̀ ní kí ègbé máa bá wọn wáìlú lórí wáìlú lórí ẹ̀sìn wo tí ẹ̀wọ̀n tí àwọn èèyàn ń kọ́ lénìí níbi ọjà títà ẹ̀wọ̀ tí a ń kọ́ níbi ọjà títà lónìí wọ́n fẹ́ jẹ́ pé ẹnu bí wọ́n ṣe dojú nǹkan rú ni wọ́n ń kọ́ ló ṣe dojú ẹ̀rù hmm. ẹ wá ní wọ́n pariwo chẹ́ǹjì chẹ́ǹjì wọ́n chẹ́ǹjì ṣé wọ́n chẹ́ǹjì chẹ́ǹjì lórí ń tó wà láàbúrú tó ń ṣe èyí wọ́n ṣe wà náà lọ wà wọ́n á wá mẹ́rẹ́kù wẹ́ẹ́lú lè mọ̀tọ̀fífì mọ̀tọ̀fífì ẹ rọ́ ẹ̀kọ́ nǹkan sí lábẹ́ ẹ̀gá ẹ̀tẹ́ndì ẹlùlẹ́gbẹ̀ ẹ̀jẹ̀ ẹjù rọ́bà sínú omi gbóná ẹ̀pọ̀ ẹwà padà rọ́padà òyìnbó ti ṣe kéèké máa fi ọmọ nìyà ń hara ẹ̀lẹ́mọ̀ ọdún kan ní ìjọba kan dìde bá ń lọ́yọ̀ sí yá kò ní ẹkẹ́ sórí ibú ó yẹ kẹ́ sórí ilé ẹ̀yìn tájàtájà tẹ́ǹfì kóńgò wọn nǹkan ìjọba lọ rẹ̀ ṣe kóńgò fún rẹ̀ lóní ẹ máa ta fún wa bó ṣe wá bó tẹ́lẹ̀tẹ́lẹ̀ abọ́ ni a máa fi ta nǹkan wíwọ̀n wọ́n máa wá ń jì bẹ́ńgẹ̀ wọ́n jì ń bì wọ́n lulẹ́gbẹ̀ẹ́ wọ́n lọ èsì èsì tí wá tún bọ́ bẹ̀gbà èyí náà lọ́gbọ̀n ẹgbùnú omi gbóná wàílò hmm. lílmọ́ta wọ́n tọ́mọ́ wa yọ́nù omi gbóná wọn àtúntún wọn àtúntún súnkì hmm wọ́n àfi hàn lọ́jà wípé ṣebí tí ìjọba jẹ́ àmọ́ta fún yán ni ẹ́ máa wọ́n òun àdélé òun àdélé lòun wá wọ́n wọ́n wọ́n ni ò ní pé mọ́ lẹ́nà tó wá gbọ́njà pé ọ̀dà náà ṣebí rọ́bà ní rọ́bà rọ́bà ń jẹ́ ẹmú rọ́bà lé lọ ibi àti bí a ti tún nìyẹn tábàjá mú pé kóńgò tó mú wálé fún wọn wọn ni kò wá gba

ẹni ilé ọbẹ̀rẹ̀ bí ọbẹ̀rẹ̀ bí wọ́n lè mọ́ wọn lọ wọ́n lè mọ́ wọn lọ wọ́n lè mọ́ wọn lọ wọ́n lè mọ́ wọn lọ mẹ́wàá àfà tí wọ́n bá tún wá wọn tán tó gé yóò tó tó wọn á dẹ̀ tó pé ọ̀pá mẹ́wàá náà ni yọ́kẹ̀ wá di pé tẹ́lọ̀ rẹ àti wá àti ẹ̀ ẹ̀ ló ń jà wà lọ ṣẹlẹ̀ ó ti gbòòrò wọ́n tún máa ń ṣẹlẹ̀ bíi pé ẹ̀ tó ń ṣàdúrà fún lórí ìjàmbá yẹn tó pé mọ̀ bá padà wọ́n padà yà sọ pé tó kọjá yìí o ẹ wo dídí ìlàjà àpá àfìsè hàn ẹ̀sánwó ẹ̀ ni ẹ̀sánwó ẹ̀ pé àbọ̀pá yà rí data èrò sì lọ́pàá kan 1500 ọ̀là náà ẹ̀fẹ́fọ́ tó sẹ́yìn ọ̀lẹ̀ tí ní ṣe é dùkẹ́ lọ́dọ̀ ọmọọṣẹ́ tí wọ́n ṣe é bú náà onímọ̀ dáná sí pé eh? ọ̀gá nítorí pé wọ́n ti àjá àfáà yìí ẹ fílẹ̀ fún ọ ní 350 eh, wọ́n sàdọ́ àfáà kẹ́ tó lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sàdọ́ àfáà ẹ fẹ́lẹ̀ àfáà kẹ́ tó lọ aṣọ tí ọ̀bẹ̀ kan pé rárá wọ́n ti gbóòrù àfáà tẹ́yìn ẹ máa wá yarí pé ẹgbẹ́ èkó mẹ́ ẹgbẹ́ èkó wọn àdọ́dá náà ẹ máa sàdọ́ àfáà ẹ máa mú lọ ah, kò ní ilẹ̀ kojú owó tẹ́lẹ̀ tálásọ nìyẹn ẹ tí ọba ti kọ̀ sí débẹ̀ òní sí fídọ́mù tálásọ nìyẹn ẹ̀yí ah, ah, ah, tẹ́ ń talẹ̀ ń kọ́ barra'u bansalẹ̀ ń kọ́ barra'u ṣe sí ń ṣe tó ṣe gbẹ́nu sí tó ṣe sọ gbẹ́nukú ń bẹ̀ àbí ẹ̀gbẹ́nukú ń bẹ̀ tí kì ní tí ìbá mú wọ́n sì sọ tí àlùbáríkà wọ́n fẹ́ sọ ní sẹ́tàwọn ẹ̀yìn ẹ̀yìn rí ò fẹ́ ṣe mọ́ pé tálẹ̀tálẹ̀ kì dáa fún wọn kan sálẹ̀sálẹ̀ kódà bó jẹ́ pé lẹ́ẹ̀bí ni wọ́n ń tà lọ́pọ̀lọpọ̀ ààyè wọ́n tún tà dára ilẹ̀ tẹ́ rà ẹ̀ka jogún ẹ̀ ni kẹ́ẹ̀dẹ̀ ta kẹ́ẹ̀ fi sórí ire rárá wọ́n tún tà dára débi pé tẹ bá wọ ẹ bá wọ sáìtì ǹjẹ́ fi dá ilé ọmọ talẹ̀talẹ̀ ilé onílẹ̀mọ̀ ní pé ẹ̀ẹ́dàlé wọn mọ̀ pẹ̀lú pé wọ́n á gbé òkúta lé páànù lé wọn. gẹ̀rẹ́jẹ báyìí ni ó rí. àbítáyà wọ́n ti sàlùbáríkà dànù ilẹ̀ kafẹ́yàn méjì ilẹ̀ kafẹ́yàn mẹ́ta náà pọ̀n lépè wọ́n á wọ̀n lépè pé nira yìí wọ́n bẹ lómi anáwọ̀ ah. lọ kọ́ọ̀tù yẹn anáwọ̀ lọ kọ́ọ̀tù ti mú lẹ́nu burúkú ah. wọ́n tún máa ń ṣe kan tí máa mọ̀ yí pé ẹni ọ̀ra ìlú àwọn kò ní ṣe fèsì hmm. pé ẹgbàlẹ̀ rẹ̀ lódìdí wọ́n àdọ́gbọ́n sí wọ́n àpínra wọn sí méjì ẹbí kan náà ni wọ́n jọ kalẹ̀ ní wọ́n jọ gbowó ní o wọ́n à ní ọmọ bàbá wà lókè ẹ̀yẹ dàbí ẹni pé ẹsẹ̀ ti ní ajúdé ìgbọ̀n ẹ̀yà ní pé àwàdà gílẹ̀ yóò tà tí ó bá di pé wọ́n bá ń fà á wọ́n à ní kápá lórí ilẹ̀ wọ́n à ní kí sífù náà wá sí ìfẹ́ bí fẹ́ òun náà wọ́n fẹ́ sùn jẹ wọ́n à ní ẹwà wọ́n àpẹ anyway kílẹ̀ yìí ń sọ ń pè à àwọn tí wọ́n tààrẹ̀ fún yín ẹ̀sọ́ ẹbí hàn àgbà àyà ni wọ́n àgbà òsì náà bàbá tí wọ́n dúró yìí àgbà òsì ni wọ́n wọ́n mọ̀ pé kìí ṣe lè àwọn tí wọ́n fẹ́ ẹgbọ́ bàbá ẹgbọ́ tí ń tilẹ̀ tọ́ lọ́hùn ilẹ̀ bàbá rẹ̀ ni ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ ti wọnú ilẹ̀ ẹ bá ní ìbẹ̀kọ́ mọ́ bínú sí kò sí kí ó máa ń bẹ̀ta ní mọ́ bínú séèdì òmú yín ọ̀nà kanù àbí ọ̀nà míì wọ́n sọ fún pé a sọ pé ilẹ̀ bàbá rẹ̀ olú bẹ̀ máa fọ́ ní tí ni o sọgbọ́ pé ẹ̀yìnlẹ́ nílẹ̀ bàtí kókú bàtí kò yìí ó kú só tara pàtẹ́ tí bàbá ẹgbẹ́ ẹgbọ́ orí ẹ̀ ló burú ṣé ilẹ̀ bàbá rẹ̀ dẹ̀ pé bàbá ilẹ̀ ò lè bẹ́ ìkòsà ìhun etí ìhun àtúgbà sí kàtó sọ̀rọ̀ jù. ẹ máa sọ mùsùlùmí ẹ̀yìn pé sẹ̀kúfẹ̀ náà ń pa sẹ̀kúfẹ̀ náà ń pa ọmọ yẹn olùsìn yóò lùyàn pa o ẹ wá nǹkan fún o. ẹja sẹ́tù rẹ̀ ẹsẹ́tù rẹ̀ o. o ti gbá chiefu. èwo náà èwo á lè wo náà. ẹ̀yin rẹ̀ oníjọ dá náà ni. ọkàn kì í jọ dá pọ̀ ni. ilẹ̀ tí wọ́n máa ń ta sórí rẹ̀ láyé. ẹ̀yin talẹ̀talẹ̀ ẹ ṣọ́ra. ẹ̀yin bísíǹsì náà hmm. láyé ìsìn náà tó ti di bísínẹ́sì orí fóònù ẹ má gbódò fáì náà fọ́ọ̀sà kódà ẹjẹ́ǹtì ẹjẹ́ǹtì tọ́ wọ́n jẹ́rẹ̀ ìjó ńlẹ́ lọ ẹ̀sìn máa ń wà torí pé lọ́lọ́run kì í yẹ o ẹ̀wọ̀n misan wà áwọ̀fúnlẹ́kà ìlàwàlmìsànà bìlìmìsàn afọ̀pá wọn ni afọ̀pá wọn ni afi tẹ́bùlù wọn ni nítorí agbóhun tó jẹ́ pé lẹ́nu bí síbí nílé òǹkàsánì láyé kò kọjá gbogbo tí ọlọ́run sọ yìí ló ń táàmà sí láyé ọ̀kọjá bẹ̀ ọ̀kọjá ẹ̀ ọlọ́run ní kájí ó pé bá jí ó pé òun àlámọ̀rí wa lajẹ́ ó pè yẹn ẹlẹ́kẹjọ nìyẹn. La nukallifu nafsan illa wus'aha ẹ máa bọ́ bọ́lọ̀ sí wá yanjú ẹ̀ ọlọ́run fi àwọn ìròyìn tí àwọn tí ń sọ yìí ń fi àwọn ìròyìn tí tí túmọ̀ sí àánú ọlọ́run fún wa yìí pé ọlọ́run ló wò kú lantipa wa ọ̀ká bọ̀ wá lọ́rùn kí ló dé ṣe níwọ̀n bá agbára rẹ̀

fàádìlò ẹ̀sìn dọ́gba ń bẹ̀ ẹ̀tún gbọ́ nǹkan àṣẹ́bí ọ̀rọ̀ àṣẹ́yàn lè sọ sórí ire wọ́n sì ń sọ̀rọ̀ ó dáràn ẹ̀sìn dọ́gba ẹwà gbọ́ nǹkan lọ ń sọ walau kana dha qurba ìbá ni tí ọjẹ́ bí ọ̀rọ̀ alásùnmọ́ rẹ ni ìbá àṣepẹ́ sódódó sídọ́gba sódódó sídọ́gba lọ́rọ̀ mọ́lẹ̀ kí ẹni tí ọlá òdodo mọ́ máa tọ́ wò wípé à èmi máa ní èmi máa ní Ah, ah, àwọn àfá inúmọ̀lẹ̀ móríọ̀ móríọ̀ móríọ̀ kíjẹ́ ń bà ta ni móríọ̀ eh, dáadáa walau kana kì bá ṣe wípé ẹni tí ẹ fẹ́ la òdodo mọ́ alásùnmọ́ ni ìyàwó rẹ ni ọkọ rẹ ni ọmọ rẹ ni nítorí ọjẹ́ sódódó tiẹ̀ yányá rẹ̀ kọ́mọ́ tiẹ̀ mọ́ owó dẹ̀ nísìnyí àfàmọ́ àmì tọ́lọ́ bá ń kẹ́ wọn wọn ní àfá sódódó kó lè nísìnyí wọ́lá ìnáǹkà lè lánàá ẹ bá sódódó yóò sinmi láyé torí ẹni ẹ sódódó fún tó bá gbọ́ <clears throat> ó sinmi bí ọ̀gbọ́ ó sinmi tó bá gbọ́ kò ní kan wàhálà wàá sinmi tí ò bá gbọ́ tó bá kan wàhálà kò ní lè wàá bá ọ ó sinmi wọ́n hmm. jẹ́ nìkan kó bá ọ wọ́n jẹ́ nìkan kó bá ọ ẹ ò mọ̀ ní àmórí ọ. yàrá nǹkan. a máa bá ọ̀rẹ́ lọ ní ọ̀bá ya èyí ò ní kọ́lọ́hún fi bá ní sàánú àwọn ọmọ ìyá wa lókè ọ̀yà. àmín ọlọ́mọ ni sàánú wọn lábala abẹ̀yẹn àmín àmín wọ́n dá lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ṣùgbọ́n lábàlá ìtàṣọ yìí ọ́ pẹ́ pé nǹkan bá pàwọ́ àtàwùsá pọ̀ ah. àwùsá náà ló wá fẹ́ lájà ah, ẹ̀ lè jarí ìlànà ṣàlà àfẹ́bá bá ẹni ọlọ́run pàdé lókù inú ẹlẹ́yàmẹ̀yẹ̀ láyé ẹ̀gbẹ́ làwùsá mo sì dúpẹ́ fọ́lọ́run pé nínú ẹni ó fẹ́ràn haúsá ni mo jẹ́ ọlọ́run tó dájú náà mọ̀ pé mo fẹ́ràn haúsá bẹ́ẹ̀ni àmọ́ àwọn inú ẹ̀ náà là ń tọ́ lọ́wọ́ yìí a ò gbọ́dọ̀ rí mi lára ẹni kápẹ́ lẹ́rẹ̀ haúsá ń ṣe lẹ́yàmẹ̀yà ó dẹ̀ kó bá wọn ó kó bá wọn ipò tí wọ́n bára wọn lé ní ìkọ́ kí wọ́n wà bí èèyàn méjì mẹ́ta nínú haúsá bá ń parapọ̀ ọ̀nà ọmọ ọdún mẹ́wàá haúsá kẹrin wá dé kọ́sìpá ṣe é pani ṣe é mà kékeré ni rárá o ọjọ́ wọn ni nọ́mbà ni o wọ́n tún wọ́n tún máa dùn ni alọ́sí àj mo sì máa ń gbìyà haúsá gbogbo ọ̀nà ìlàwúyẹ́wádìí tàbọ́ǹtì mi láàyè káàsà láwọn alẹ́ àmì bá mú mi sáà ní pé sọ́tọ́nìsì àwùjá yín àwùjá yín kọ́ yìí à ń lọ mọ̀dínà láti mọ́kà àwọn àánú bọ́ọ̀sì ní bọ́ọ̀sì wa ọba kérò kú ní ẹnìkan bá mú orí síìtì ìjẹyàn mẹ́ta lè jókòó sí ẹnìkan ẹnìkan bá mú orí tí tọ́lọ́dún yẹn ni àwọn Ọ̀yọ́ sèètì ọ̀lọ́ mọ́kà tẹ̀dẹ̀mọ̀gbọ́n ti búkú ohun tí ọ̀yọ́ ṣe tí olóòwọ́n ti búkú ẹ̀kalẹ̀ fún wa wọ́n yẹ kí orí káyè káyárí aláyè dáadáa ní abáwànú bọ́ọ̀sì lálọ Mádínà ní abásọ fún kan pé lẹ́gbẹ̀ẹ́ ibi tá à ń bá tó sún káfíra ìjọ jókòó pé òun ní ń pa àwọn tàbẹ̀lẹ́gbẹ̀ ní ó ní ọ̀sìn tọ́jọ́ bí ká sùn bí ká jókòó orin ara ó ní bí wọn náà wo òun ẹ má gbédè rẹ bá ní sọ fún kó wo òun òun pa wà orin ara bí ká nípa abẹ́ máa sọ̀rọ̀ ọ̀pọ̀ ọkọ̀ pẹ̀lú ilẹ̀ ọba sọ̀rọ̀ síbẹ̀. máa wù sí àwọn yà àti mọ́tò pẹ̀lú wa nígbà dé màdínà ọ̀tán nìsí nígbà náà náà pé sábẹ̀ bẹ̀rẹ̀ lẹ̀ àwọn adójú ọ̀nà ọba kún bá hàn kan ọba ẹnìkan bá wọlé bá hàn kan ní bá ha bọ̀ ní ẹ bá ní ìyẹn bá yamut yamut kú ni A kú ni ah, mo o ẹ bá mú tiẹ̀ wá kéèkú kéèkú alọ́bàdé bí ẹ mú wá sànú wọ́n yẹ wá gbà. ẹ bá tún bá gbà á. ẹ bá tún bá gbà á. Ah, àwa dé Madina Ọlọ́run wa dá fún un dá kéèyàn máa ṣàbùsí Ọlọ́run wa dá fún wàláì ẹja máa sì jọ gbàtúwé Ọlọ́run ọ̀nà tó lọ́n bàdá fún ọgbẹ́ púpọ̀ àbáwá níta wà ní Madina ni wọ́n bá sọ fún ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà tó já wúsá pé mo ti wà mọ̀dínà ló ń bá ń bọ̀ láti wá kí mi tó já àwọn àfa àwọn dábàá mo lẹ́yìn wà lẹ́tà mo sì mo lẹ́yìn nìyẹn. tó fẹ́ gbélé lẹ̀. ní ẹ máa mọ dé. fẹ́ gbélé lẹ̀. ní ẹ máa ń kí mi pé à ah, bàbá àgbẹ̀ ní akaramakala akaramakala kẹfà jí tó kàkà wọlé nígbà tí wọ́n ẹ̀ ló bá rí ah, ah. ojú ń bá sí tì ní. yóò etí ara rẹ̀ ládó pàṣíọ́ ara fún ẹ̀yà fàmọ́ra tẹ́ bá fẹ́ tọ̀ nígbàtà tó dé nígbàtà ah. máa gbọ́ pọ̀ sí yìí mọ̀ná màtúndé mìíràn tẹ̀kí létọ̀ tí wọ́n sì jọ fún wa èèyàn ogójì lè tò sí wẹ́bù lè tọ̀ fún sí gbẹ́gbẹ́ tí mẹ́láyì lọ para kò síbẹ̀ ìjọba sàúdí kọ́lọ̀ mọ́jì owó amina tíráì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ èrò pọ̀ tẹ́bọ́ wá dó lẹ́nu ọ̀nà tẹ́lẹ̀ máa ń bẹ inú tọ́lẹ́ẹ̀tì ẹ̀yin lẹ́kọ́ dé o ẹ̀yin lẹ́kọ́ dé o haúsá bá yí ń bẹ ní o ṣùgbọ́n haúsá ní ń bẹ nínú tọ́lẹ́ẹ̀tì àwọn ọba yí ń yẹn tí ẹ̀ bá múra tó ilé jáde tó yàwúsá ẹgbẹ́ rẹ̀ oníjọ wọlé asọ̀bíyà orí yíò tó wọ̀bẹ̀ pẹ́ẹ̀pẹ́ ìjọ tò ní o orí bẹ́ẹ̀ ilẹ̀ pẹ́ẹ̀ wà lórí bẹ́ẹ̀ lórí láyìn o awúrandé lẹ́yìn yín ni o wọ́n fèrè sí àwọn nísìn yọ wọlé Allah ṣìgámanà ṣìgámanà wọ́n rẹ̀ bójú gírí ni ẹgbọ́ yẹn bàbá dà o a fi àwọn àfáà wa tó já lùsúnà nínú wọn tí a gbẹ́sì yìí tí má lè ní ká wá sí wá sí náà bí jíwé máa pa wá pọ̀ mọ́ ń pa ogun yìí náà ọmọ sábà fún mi ní lẹ́tọ̀ asọ́bí ìsọ̀fẹ́ ẹ má bá ń tù fún ẹ bá ń tù fún gbogbo ọmọ ìyàwó ẹ bá ń tù ẹ má má tarẹ̀ ẹ̀ ń sí báyìí kò dáa ọ̀nà hmm. ìsọ̀fẹ́ pé ah, àgẹ́sẹ̀ kò àgẹ́sẹ̀ kò bàbá lágbé ní àgẹ́sẹ̀ kò sí bàbá ìlọ́lọ́wọ́ bá ń sọ yìí وَإِذَا قُلْتُمْ فَعَدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ bẹ́ẹ̀ ni haúsá dẹ̀ dá labala tó pọ̀ èyí tọ́kọ̀ jáde ébùn yẹn ààrẹ ọmọ mẹ́nu bá ní wọ́n dá labala tó pọ̀ o haúsá ò ń ṣe tí a gbà fẹ́ nìkan kọ́ ya àwa àti wọn o wọ́n máa kọrin ẹ̀ṣà létí pé káyà kápín káyà kápín oríkórí ní o orin láhàbí a sì dogun ba lẹ́nu àwọn bàbá alẹ́ Yorùbá ni wípé ọ̀tá láúsà àti Yorùbá ah. wọ́n dẹ̀ ṣe àìmọye nǹkan tí ọ̀dá sáúsá níbẹ̀rẹ̀ bí yíyan nílẹ̀ tó pé nínú àkídà haúsá haúsá ṣe é yàn jẹ dáadáa torí wọ́n ní àkídà pé gbogbo nǹkan lillah sọ̀rọ̀ alani sọ̀rọ̀ alani káàsà lọ́jọ́ pé haúsá ọmọ kátọ́jú owó ní dọ̀la pé ọlọ́run tó ṣètò ní ló ṣètò la. ó ní plan fún tọ́la lábàlá ẹ̀sìn lábàlá ìmà àwùsá dáa púpọ̀ ìyẹn ló lè yẹ kó kàn wá jù so ibi tí a bá kù sí ọlọ́ntún àti àwọn náà a kù bí a kù sí ẹgẹ́dẹ́ ṣé tí a lásán yẹn o bá káàsà hmm. àwọn tó ń fi àníyàn tó dáa ṣe ń tàà sọ yẹn ipò ọmọ ìyá lọmọ ìyá ọmọ jẹ́ àwa ọmọ ìyá tiwa àwa láwọ síta pẹ́pẹ́ lórí ń tọ́mọ̀ ìyá yóò bàbá ṣe àfi ń wọ́n ta kò sábùrú ń bẹ̀ àmọ́ tí ò ṣe látún wá sí lọ́rùn. ó ju ilé rẹ̀ jama tí kì bá ṣe pọ́lọ̀ ń lọ pàṣẹ ìmọ̀ ṣe dáadáa èèyàn bá sọ ìṣe dáadáa sọmọ ìyá di èèwọ̀ ńlẹ̀ Yorùbá tí ẹ bá rán ọmọ ìyá lọ́wọ́ ẹ̀yin bẹ lókè ẹ wá pé ọmọ ìyá náà wọlé máa wá jẹun iṣẹ́ àkọ́kọ́ tí ọkọ̀ ṣe ń bẹ̀ ní bẹ́ẹ̀ sì tábọ́. èyí ò sí wálé Yorùbá ẹ̀yìn tó mú wọlé inna lillahi wa inna ilayhi raji'un òní ọlọ lẹ̀bí àpòpọ̀ máa ti bẹ̀m̀bẹ̀ tẹ́lẹ̀ tí ọba ń tì ń sọ tàbí ẹ máa wòran ẹ mọ́ bọ̀dá kí a wa wọ́n ti parí gbogbo ọmọ agbóolé wọ́n ti ní máa forí ọmọ agbóolé mú kọ ní ìlójé kí gbogbo agbára ó pọ́ sọ́dọ̀ kí adébáhùn gbogbo yí ni ó lò ẹnu Yorùbá ti gbọ́ wípé wọ́n ń lórí èèyàn nílé iṣẹ́ ìjọba ẹni Yorùbá ti gbọ́ ẹjọba sẹ́wọ́n nípa yín ṣiṣẹ́ ó ti náà tún lórí ìhùn bẹ̀ wọ́n fún ọ oṣù wọ́n fún ọ oṣù ó tún lọ́gà tó lórí àwọn náà ká wá wò wípé ṣé wọ́n ti náà ń lórí ẹ̀fẹ̀kẹ́ máa lórí wọn tó ló ń gbaná ẹ̀bùrú ere ere ẹ̀rẹ́ ẹ̀rẹ́ kì í ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìdànù àkáǹtì. ẹ kó wọn bì kan náà ẹsẹ lẹ́yìn oṣù mẹ́jọ. lẹ́yìn oṣù mẹ́jọ bẹ́ẹ̀ kò oríṣi bẹ́ẹ̀ wọ́n ṣe sí wọn náà wọ́n fi yusuf náà ní. ẹ lórí wọn. ìjọba máa ń sọ ilẹ̀ Yorùbá di kí wọ́n máa mọ̀ọ́rẹ́ fọ́lọ́ọ̀rẹ́ yọ́nà lápò rẹ̀ wẹ̀yìn tí a máa se gbogbo tí a fẹ́ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe fún ọ̀tọ̀ ibi wọn ìsúnmọ̀ káyìn wọ́n dẹ̀ ń fi bí súnyàn ẹlọ ọkọ sílẹ̀ pé wọ́n fi sú ẹnìkan lẹ́yìn tó ṣe ń tígbà ìka kí àwọn tí a fi sú mọ́sàbámà ó dé wọ̀ mọ́sàbámà ó ẹjá mórí fún lóore tí yorùbá náà nìyẹn ẹjẹ́ àmú ìfólóorí bẹ́ẹ̀ bá lẹ fẹ́ sòótọ́ fún yorùbá yorùbá ọ̀rẹ́ bí àti bọ̀ gasikia iye báyìí ní tàǹtàn tẹ́ ẹ bẹ́ẹ̀ sòótọ́ fún yorùbá. yóò napa ni. napa kọ àní iye báyìí ń tà. two hundred naira. two hundred naira wọ́n ń tà tí o bá gbà yìí pé kì í sòrò jìnnà. Oh. wọ́n á kọ̀ ọ́ lẹ̀ yá lọ́mọdé ní seven hundred naira òun rí tó na na na? nánánánánáná five hundred naira yà á rà pé yes ọdẹ fẹ́ gbé gúdẹ lé lọ. ó ní tí yẹn fi yẹ ó ní tó kọ́ nílẹ̀ kan yẹn. sẹ́ńgbẹ́ bá padà lọ́wọ́ rẹ̀ pé ó rà 500 naira tẹ̀sí ni wọ́n rà 2 naira sẹ́ẹ̀ ní sàbámọ̀ sínú pé à ń bá nǹkan báyìí ni ó ní. bó ṣe sọ mọ́ra wọn lọ nìyẹn o ẹni afẹ́ sọ̀rọ̀ fún ọgbà láti gba òdodo ògbà láti wò òdodo kọ́lọ̀ ọ̀là wá ní o àbíkẹ́ lọ gbé fún bí ó ti ga tọ́mọ rí bọ̀ bí ẹ̀bí ẹ̀kọ́ wá wàhálà wàhálà wàhálà yà jọ lójú ebi ní àfi ebi ní sáàsì nàìjíríà fi jọ lójú àti àmà nǹkan sí nàìjíríà wọ́n sì tààkù lọ ṣáínà lọ india wọ́n lọ lébẹ̀ẹ́lì ẹ̀ lọ́hùn wọ́n á made in China made in India ibi ni a ti ṣe o bàtà yẹn o òkun ò ní ìrà ní òun ní ìrà ẹlẹ́ ìbẹ̀rù Dubai ma polybagi dọ́lá wọn kò sí méjì Nàìjíríà lára polybagi polybagi ibi àti ṣe ibi àti ṣe àgùnlá ibi àti ṣe wọ́n sì kò lọ́sọ méjì kílẹ̀ kan ni lóòótọ́ ah, ibi àti ṣe ìtayín kọ́ i love that that is your job ọlọ́wọ́ sànú wa eh, ọlọ́wọ́ pàálẹ̀ àmín ọlọ́wọ́ sànú wa wa idha qultum fa'adlu walau kana dha qurba bí ẹ̀rí jẹ́ ni ẹjá sòròdó ní ọ̀rọ̀ gbogbo ẹ̀yìn fẹ́ níyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin tàbí wá pé sàfẹ́ gbádùn lé wa adam pé afẹ́ gbádùn ẹfò dodo kún ní o ọlọ́run lè rí pé ìyàwó méjì ọ̀dà kún ní a ṣe ṣùgbọ́n kí ló ń bí wàhálà kí ló ń bí fìtínà lẹ́yìn tí àáfàá sí mọ́tínà níbi wípé béèyàn kan bá dẹnu lọ́rọ̀ fún wa tá a sì rí pé ọjọ́ orí ò tí ì lọ púpọ̀ àmọ́ wá bẹ̀rẹ̀ bíi pé ẹ̀sìn máa wo ànábẹ̀ o òun dẹ̀ ń jẹ òun mu òun ná òun lò kódà ara àwọn lòun ti wá yìí o ní araba náà dáa a kà jù sí ni pé ẹ̀sìn mọ́ síná ló ń gbé àròyé mi pé kẹ́ mọ́ wá rojọ́ pé nǹkan ni. kí ló wá dé kí ló fà á ṣé ìwọ ni mọ́sánà ni kì í ṣe wọ àwọlà ọmọnìyàn ní sí lò àbùsí ní ń fà á ẹni tí ó ṣe mọ́sánà kó ní ìgboyà pé òun ó sòdodo òun ò ní lẹ́mìí kó fìyà jẹ ìyáálé òun sì ní fìyà jẹ ìyàwó kó lẹ́mìí ẹ̀ tó sì ní ta fi lòbí irinṣẹ́ lára tí í ṣe gbáǹkó jàmáà yìí ẹni a máa tẹ́lú ma ibẹ́ ẹni tí ó se mọ́ síná gbogbo tí a bá máa ń ní tí máa sí àfi máa ń se é se bí ilé bí owó bí àlàáfíà nú ara gbogbo ẹ̀ ló pé sílẹ̀ kò wá tí ní èkìrí kan wèrè lára kọ́mọ̀dánwò bá ṣe èkìrí kan ẹran action wà ní wèrè lára wọ́n ni má jẹ́ kìrí gàlọ́ hmm. ló lè fi ṣe níbẹ̀ ẹ̀kọ́ ó padà sí ẹ̀yìn bàáta inú ọkọ̀ má ló bí marara inú kólẹ̀ tí kólẹ̀ kù kagbada tó ah. wà lọ kù kagbada èyàn wà jẹ́ ibaba ńlá àyà ibi ó bọ́ gbé kọ́ sí pẹ́ẹ́pẹ́ ìkẹtọ́lọ kẹ́yìn tọ́lọ yẹn lè ti bẹ́ ń lé tẹ́lẹ̀ tọ́ fẹ́yàwó lé lórí ah. ìyá jẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ẹ mọ́ sí náà tí ò lọ́gbẹ̀ kó rẹ̀ ó ti kọ́lé ní ó ti lówó ní ó padà gbà wípé ìtí àgbàlagbà fi ń jẹ̀kọ abẹ́wé lọ́wà tó lẹ́sẹ̀mí yóò gùn lọ́jàrí pẹ́ àwọn wọn ò lágbára ẹ̀ṣẹ̀ wọn lágbára ṣùgbọ́n ọlọ́run wọn lọ́lọ́run ọmọ àbúrò ni wọ́n sọ fún wọ́n sọ wíyà tí ó di ọ adẹ̀jẹ́ <laughs> yóò jẹ́ àmọ́ lábala ìní ẹran wèrè lára tí ò ní pọ̀ tó pé ẹ̀kọ̀kan lọ́mọ lò kí sí gbogbo àlọ́mọ lò ìjọba ti dé ní ìdíẹ̀ báyìí ọkàn ránṣẹ́ sí yẹn ni ọkàn wà ní wà á ya wèrè yẹn bí ìfẹ̀jú márùn-ún àbí bí ìfẹ̀jú mẹ́wàá wá sí wèrè yẹn kó lè máa gbádùn ọjọ́ yòókù lọ ah, ah, nígbà tí ọba fún eléyìí lẹ́tọ̀ọ́ tiẹ̀ tọwọ́ bẹ́ẹ̀ fún eléyìí náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ fẹ́ yìí tagbó rárá ò fún un bí ó ti lọ wèrè nìyẹn owó oúnjẹ yín five hundred naira lẹ́yìn gbà lójúmọ́ lẹ́yìn tó bẹ̀ ti wà ń lé oúnjẹ ti wà ń lé ìwọ ìyá gba five hundred naira tiẹ̀ wá bá gba five hundred náà fún ìyàwó tó bá jí àbí ìkànnà méjèèjì ọwọ́ àpàdé àrẹ̀ délé ìyàwó ní à afásórí ọlọ́run ẹ̀ẹ̀dẹ̀ fowó lẹ̀pẹ̀ mo fi fowó ẹ̀ sílẹ̀ lẹ́wọ́n fi ẹ̀ fún ra tẹ̀mọ̀dòdó ní yọ́kọ̀ọ̀kọ̀ pé owó ah, owó à ah, ah. ní níjẹta ah, ah, tí ọmọ ti sùkú dé tó fẹsẹ̀ pa owó kẹta anájọ́ yẹn 75 ní ìwárá tí sọ lọ́lọ́wọ́ wá dé lọ́gbẹ̀rẹ̀ ǹtì ẹ̀nà tí mọ́ wà tún san 5,000 ọdún wọ́tọ́ ó tún san 1,000 míì tó nìyẹn sọ fún ẹ̀yẹ o bẹ́ẹ̀ni o gbé pé 751 náà 751 náà bí ẹsẹ̀ yẹn olùfẹ́fẹ́ rẹ̀ pẹ̀sẹ̀ rẹ̀ yálẹ̀ ọmọ ayé ló ti ọmọ ẹlú ẹ̀gbọ́n ọmọ wa ni ah, ọmọ wọn náà ni ọmọ bínú ń gaba yìí ni eh, eh, eh, ìyẹn lọ wọn ni mi lọ fi kejì hmm. aago ààbọ̀ ah, ló tó pé ah, ẹlẹ́ a. máa mo fi ẹ̀wọ́ mi mo sí ní ìsinmi àbámọ̀jẹ̀ ní ẹ̀yìn ọmọ kí lọ mú fún lọ fún látàárọ̀ látàárọ̀ látàárọ̀ ló bá gbọ́ yàwó á rí pé yàwó nítò èwo báyìí o ẹ̀wọ́n fóun lónìí o o tó gbowó ti ní ibi sí wèrè tí ń bẹ lára wá kíákíá ni o èlò lélẹ́ yìí ah, oúnjẹ yìí nìyẹn sẹ́yìn ká pé méjì má wùrẹ̀ pé méjì tiẹ̀ nìyẹn nìyẹn ẹ̀kọ́ ah, yàwó ọlọ́jọ́rí yí pé bàbágbà ẹ̀kọ́ yàwó máa dé mọ́lẹ̀ ṣé ẹ ti sọ fún pé ẹrùn ẹ má mú wá bí ẹbẹ̀ kan fún ẹfìran sí wa ẹ̀yin náà ni ẹ lọ fún ẹ lọ fún tiwa náà fún ẹrùn sí wa wọ́n ti ní wọ́n ti pè fún yín pọ̀ ní ẹ̀ ti gbéyàwó àwa ti gbọ́ ibẹ̀ jẹ́ ibẹ̀ ń jọ ń lé wọn wọ́n ti pè fún yín pọ̀ ẹ̀ ti ń pè ẹ̀ ti ń pè àbá àbá ò ti ń pè àbá ò ti ń pè wọn náà ni wọ́n yàgò yìí mẹ́rin pé ah, ní ìní pé kíni ní ìní pé kíni ṣéwèrè ọkọ lù ọ síbi ìfẹ́ lọ́wọ́ tiẹ̀ gbogbo ẹ̀ náà mi jọ ọ́. lọ́ba sí lọ́ba bó ìdílé ọgbọ̀n ìgbà olùsí ọ̀tá yìí. <laughs> ọlọ́rọ̀kúnmọ́rì ọlọ́sítẹ́mì àwọn àfáà ó sùn ọlọ́jà tó kọ́ ẹ̀kọ́ ìgbó pẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń nà lẹ̀ ó ní lára ní ìṣẹ́jú márùn-ún tọ́dún obìnrin nìyẹn tọmọ ń bẹ ń bẹ alágbàṣẹ́ ń bẹ ń bẹ tọ̀rẹ́ ń bẹ ń bẹ ṣẹbí ń bẹ ń bẹ wọ́n mọ̀ pé lòdó lòdó wọn nífẹ́ kọ́ lọ ṣùgbọ́n máa ń pé wèrè tú wèrè lọ wọ́n sọ ẹ̀yìn fún ẹ tó mú ìdáwà tá à ń sọ ìdáwà tá à ń sọ ìdáwà tá à ń sè náà yóò bá ní wọn ń fojú gbọ́rọ̀ gbọmọlọ́wọ́ pọ̀ ah. ẹsẹ̀ súnnà gbogbo èsù tí ń bẹ̀rẹ̀ akálukú ẹ̀bá má jẹ́ kíkà ó gbóná jù kẹlọ ìka ìka tẹ̀fún kan gbogbo àwọn sábẹ́ balẹ̀ ọlọ́run jẹ́ ìbáyé pé wọ́n máa ń wọ́n máa ń rí wọ́n rí rí pé ẹ̀ẹ́sẹ̀ halẹ̀ mọ́ wọ́n ní ẹ̀sùn gidi ẹ kò lójú ọkàn tí ó ṣáájú ẹ̀sùn igi nígbà tó fi àníyàn míì ṣe dá wà tí wọ́n ta ẹ̀rẹ̀ wo àmọ́ wọ́n tí ọlọ́run ràn lọ́wọ́ bọ́ọ̀lù ṣe ṣe rà náà wọ́n náà ń pẹ́pẹ́pẹ́ ẹ̀yà anákùmọ̀lá anákùmọ̀lá anákùmọ̀lá àbíbó tẹ́bá débi pé afẹ́ ṣe ibi kéwọ́tọ̀ wọ́n ti níyẹn kò sí mọ́ anukunla lẹ́gbẹ́ kan lẹ́gbẹ́ kan lẹ́gbẹ́ kan nìyẹn tí a nẹ́gbẹ́ gbé ẹgbẹ́ tí a jáde wá ojú ó ti ń jìn gbọ́n aníjọ́ máa pèrè lójọ́ máa pààyàn wọ́n ní kíní kan ọ̀pọ̀ mọ́ dáńtán dáńtán kìí kan ní máa yán máa yán bí tó ń kọ́ aláwọ̀ náà ò ní ìrànlẹ̀ lọ́wọ́ with action ọlọ́run kan ti yan dìde lọ́wọ́ nígbà bá dìde lọ́wọ́ ó dìde pẹ̀lú rẹ̀ ah, ah. ọlọ́run máa yẹ òfò tí ọlọ́run máa yẹ òfò tó ti sòfò ló dànù dànù láà tí wọ́n rò pé iṣẹ́ ọlọ́run ní í ṣe é jẹ́ wọ́n máa ń sòfò dànù ni wọ́n ti wọ́n rà dànù ẹ̀mí ìfi pé ní ìṣe iná tó máa àtẹ̀mọ́lẹ̀ ni. wọ́n tó ṣe pé bọ́yá ọ̀rọ̀ ẹgbẹ́sẹgbẹ́ ni ẹni má bí dáa kó tó gbé ní sí kó tó try ẹ̀ wò. nǹkan ọlọ́ni ẹ̀ nígbàtí ṣe pé ọba àná ni à ń sọ̀rọ̀ rẹ̀ ìbọ́ ọba àná bò ní náà ni ọba láíláí Allahu Akbar lórí súnnà ẹni bá bí dáa kó tó try ṣódá ti bíbẹ̀ ni wípé kó tó lè ṣe dọ́gba kó tó lè ṣe dọ́gba kó lè tó nísinmi yóò dọ́gba ni o aráyé wà níbẹ̀ ọjọ́ ti dọ́gba wọ́n bẹ̀ kó báyìí aná wọ́n lè kọ́ fi bú ẹ tí ma kó bọ̀ ọ̀tá tó ṣe símẹ̀símẹ̀ tí náà fi mọ́ ọ ọ̀nà fi gbọ́ hmm. ẹni tó mú ọmọ lẹ̀ tí ò jọ ṣe dọ́gba rẹ̀ bá dé yóò fi ya ti ẹ̀ kún ẹ tí ò nọ́dọ̀ ọgọ̀ yàrí ẹjọ́ sòdodo lẹ́bà nísìnyí òun lọ láyọ̀ òun lọ láyọ̀ ẹjọ́ arẹ́rìnsíra yí pé sàlámù alaikum alaikum sàlámù ìgbésí wàhálà ẹ máa fẹ́ gbọ́n tá à ń sọ court of law bí àwọn lọ́wọ́ àti wọn hajj bẹ̀ ẹ lọ́ọ̀yà tí òjò kékeré báyìí lọ tí ọmọ gbọ́n bàbá lọ́ọ̀yà àgbàlagbà tí ó fi yóò fi gbọ́n dànù dànù tí ọmọ ọ̀ràn júmọ́ wọ́n jà parí yọtán kàríwájú kó báyìí kó rájú adájọ́ wọ́n sẹ̀ máa kíra wọn máa bọ̀ fúnra wọn ẹlẹ́jọ́ mi kò yé wọn wọ́n náà lọ́ọ̀yà ń kíra wọn àwọn òkèrà tí wọn wọ́n ti ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ ṣe ń tiẹ̀ <laughs> ó ti kọ òfin fún adájọ́ ó ti bóde kí ló tún kọ tó díjà àdìjà mọ́ ìwọ́n ní òye àwọn òǹjà ń ti wọn bó ṣe bẹ náà nìyẹn ìwà àtẹgbẹ́ ẹ̀ ti yọ fàlàsì tán ẹjọ́ fàlàsì ẹjọ́ fàlàsì kan báyìí bàtí parí ẹ̀ tàtọ̀ ẹ̀gbọ́n mi o àbúrò mi o sàlámù alaykum ẹ̀wọ̀n lọ́la ẹka kẹwàá ká máa rú. wọ́n bí adìláyé àwòfú. àdéhùn tọ́lọ́ náà nílẹ̀ kẹwàá ẹ pé. dálìkan wá sọ́kàn bí lálàbọ̀ tàdákàrò. ẹ̀tàdéhùn tọ́lọ́ yìí ni àsọ́ọ́lẹ̀ tá sọ fún yín o làálàkún tàdákàrò. kẹ́lẹ́ bá rántí kẹlẹ́bà rántí ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ tí ẹ̀ ń bẹ ní wàásì yìí àti ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ ní wàásì yìí àti àwa àfáà náà gbogbo ọlọ́sẹ̀ dáadáa fún wa. àmín. lọ́la ní yorùbá láìsèkéwù ta ní ọ̀ka òfin mẹ́wàá àgbọ̀dọ̀ ṣe yìí ta ni ó kà fún wa lọ́la. àwọn ń lọ́la ẹ̀dákun torí ọlọ́run ta ni ó bá ní ka òfin mẹ́wàá tá a gbọ́dọ̀ ṣe ní yorùbá. sáàkà. insha allah. ẹ̀dákun ẹ̀jẹ̀ á mú bọ̀. Súrọ̀tù An'am. ṣe iṣẹ́ ilé. Káfíẹ̀ ṣiṣẹ́ ilé ni o. Súrọ̀tù An'am. Asámẹ́tì ni ẹ̀hẹ̀n. Asámẹ́tì. Amẹ́lù Manzili. Ẹjẹ́ amọ̀bọ̀ lọ́la. Kámọ̀bọ̀ o. Bọ́bá di pápá lákìtì yán kéèyàn méjì ọkà kéèyàn kan márùn. kéèyàn kan márùn kéèyàn kan márùn. agbègbè tó ajíbà náà ah, ah. sáàkàdì ẹ̀lẹ́ dákọ mẹ́ta ń bẹ̀ àfẹ́ kí a má mú kankan bọ̀ lọ́la ẹ̀ẹ́ sábà wa ń bọ̀ lọ́la ká mọ̀ bọ̀ ọlọ́run náà wà á mú kankan pàdé àwa náà ọlọ́run náà wà ní mú kankan pàdé wa lọ́la sáàsì bẹ́ẹ̀ afẹ́ dàbí ọgbọ́n káti lè mọ àwọn nǹkan yìí lórí táàfù lè mọ ráyè sáfù tó ní tẹ́yìn ọba mọ̀ èèyàn ń sáfù ṣé yọ ọ̀rọ̀ nù bẹ́ẹ̀ tábàwá rí ẹnìkan bí tó bá lè kà á ẹnìkan bí tó bá lè kà á tẹ̀rọ kò tí òkú tó dà yìí àwọn kan bí nìyẹn tí ẹnìkan bá lè kà ń bẹ̀ yẹn gbogbo wa ti gbà nù níbí tẹ́nìkan bá lè kà gbogbo wa ti gbà nù lórí òkè yẹ ẹnìkan kà àti ìgbà náà tẹ́gbàrá yìí kà ń bí tọ́bá yìí gbà àti ìgbà náà lẹ́yìn bí ẹnìkan kà tọ́bá yìí gbà àti ìgbà nìyẹn ọwọ́ akùnká wa wọ ẹni tí ọ wà ṣáájú tí ọ kà ẹ̀dá kùnbá lọ́la ẹ̀ ń bá dípò ń ṣe dáadáa nìkan náwó o tó pé wọ́n nìkan kọ́ ọ fẹ́ jàǹfààní ẹ̀ gbogbo bí lọ́ fẹ́ sàǹfààní fún ẹ̀ má yìí ní bí àbẹ̀ àbíbí lódìdí dé o. ẹ fẹ́ sojú nù ọba gọọmenti ẹ̀dá kò tẹ̀ máa sọ̀rọ̀ bá ti ń kírun tán sìn afẹ́sáré jókòó kan pápápá kò gbà wá tó ṣẹ́jú márùn-ún nílẹ̀ ayẹ̀ṣọ́lá afẹ́ sọ̀rọ̀ kan wéré tẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀dá kò ọlọ́sàn wa o. àmín. sọ́kàlà ń bẹ amúlí ṣẹlẹ̀ ilà ilà àmì àṣà.